ní àyà suratul mu'minun àyà lẹ́kẹ̀ẹ́lógún sí kẹrìndínlógún ọlọ́run ní lẹ́yìn ìgbà yẹn lẹ́mọ́jì tóòlù tẹ́ ẹ bá wà láyé náà ẹ padà kú ọ. thumma innakum yawma al-qiyamati tub'athun lẹ́yìn ìgbà yẹn kú kéde kó á tún wá gbé ìdílé ìgbésẹ̀. ayyuha al-muslimuna ibadallah. استعدوا للموت ايام شرابا اذا ذا اقال ما تكون كلا اقال ما تكون اقال بصحة بصحة الاعتقاد فإن دعا في ذا ظل الأبياء النبي صلى الله عليه وسلم أني من مات ولا يشرك بالله شيئا دخل الجنة ẹni yóò tó bá gbogbo láyé wọn wá yẹ gbogbo fẹrẹ wò ọtẹ mọmẹ ìmọ̀rún pẹ̀lú ọlọ́wọ́ bá sùhánà wọ dàáyàrá òsì nù gbogbo lọ tóbi gbó láyé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ wá ní dandan lọ. àgbàdàlà ìdàgbò lèmọ́wù ti bẹ̀lẹ̀ ti kà ẹ̀yẹ rúkẹ́ ọlọ́wọ́ bá adé ẹ̀palẹ̀ ọmọdé kú pẹ̀lú ìgbòdọ́gba ìdúródọ́gba lójú ọ̀nà tọ́tọ́ kí ni ìdúródọ́gba òun náà kí ẹ máa fi sọ́ọ̀tù kọ́ máa fi sóòtì ìṣe gbogbo fẹ́ tẹ̀lé tọ́lọ́run èyí tó hẹ̀ ni o àti èyí tó pamọ́ má ṣe ọlọ́run kí ẹ pàṣẹ ọ̀hẹ̀ ni o àtọ́pamọ́ ìdúródọ́gba nìyẹn gbogbo irúfẹ́ ẹni tó bá ti báyìí ọ̀rọ̀ rẹ̀ ajá sí dùn ọlọ́run ọmọ sùhánù ike ìnàlẹ́bí na fọ́ọ̀lù rọ́pùnà mọ́ọ̀lù tó ń mọ́sítàkọ̀ dájájú àwọn tó ń gbé pé àtẹ̀dá wa ní àlá wọn wá dúró déédéé lórí eléyìí tàtà nẹ́sìdára ayé ìlú ìmọ̀lẹ́ ìgbà ẹ̀rí táwọn bá fẹ́ kò láyé àwọn mọ̀lẹ́kà wọn sọ̀ kalẹ̀ fún wọn wọn máa sọ ike allah kàkà ẹ má payà wọlé àti àtìjáde ẹ má payà kí láàlọ́ pa àbí ẹ má parí àwọn ẹni tá a fẹ́ fi lẹ̀ àti pé ẹbí tí mo gbé kílà lọ ọba lọ ẹtì má bàa mi jẹ wà ẹbí ti ro mìlì jẹ́nẹ́tì lẹ́bi fún tuntun àjò kẹ́ẹ̀sì máa dunu pẹ̀lú àlùmẹ́sẹ̀ tá ń sálù bá àjọyọ̀ fún yìí. ayọ̀ alùpùpù ìbádàlá ìdàhìtò ní mọ́tì bìtàkùwà wal amali salih fàìnàrùmọ̀ fẹ́ẹ́ lù bẹ́ẹ̀ ẹ̀ pàlẹ́mọ́ fi kúlẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́wọ́ máa sọ̀ àti iṣẹ́ rere torí méjì òun lórí nínú sẹ́ni ẹ̀ máa fi ń tẹ̀sí pa ìpayọ̀ ọlọ́ òun ní kéèyàn ṣe àti ọlọ́ àti oníṣẹ́rí abẹ́ká ṣe kéèyàn jìnà sí ohun tí ó jẹ́ kárọ̀ àti ohun tí wọ́n kọ́ nínú ẹ̀sìn eléyìí ní bẹ̀rẹ̀ ọlọ́ ọlọ́run lọ sùn hánà tó ọjà ààrà nígbàtọ̀ ààrẹ ìmọ̀ràn ààrẹ ọgọ́rùn-ún kàtí méjì ọlọ́run yá ayé ẹ̀yin onígbàgbọ́ òdodo ìtẹ̀kùn lọ àkọ́tù káàdì ẹ̀dẹ̀rọ ọlọ́run bá nípa apá àti fáyà rẹ̀ wọ́n lè lẹ́mú tó ti nàìjíríà wà lẹ́nu mùsùlùmí ẹ̀kú gbọ́dọ̀ kú láyé àti kẹ́ẹ̀jẹ́ ni tí ó ju ọdún tẹ́lẹ̀ mọ́lá ọba nípa. ayé wọn mùsùlùmí náà ìlànà ẹ̀yẹ ń ti ọlọ́run wa ìdá ìdúró بالموت على وصية شرعية أن يقال مجهولة فيكون lórí àsọọ́lẹ̀ tó bá tẹ̀lé à inú ọ̀rọ̀ dùnú tábìlì pé yẹ kú rẹ òun ni kéèyàn kú lórí àsọọ́lẹ̀ tó bá tẹ̀lé à kí ni àsọọ́lẹ̀ òun làsọọ́lẹ̀ tó yẹ ọ̀sọ̀ fáwọn ẹni tó dogun tí ẹ bẹ̀rù ọlọ́run ọba lẹ́yìn mi o ẹ máa ti sẹ́ẹ̀rẹ̀ ẹ dá mọ̀lẹ́bí náà ìsìlámù ní ẹ̀sìlámù àtọ́lẹ̀ tó yàn fi kọ̀ fún àwọn ọmọ lẹ́nu bí ẹ bá ṣe níyà ìwà àbùtẹ́rì àòkú lọ́gbọ́dọ̀ tó kú ajá ẹja pa màálù lọ́pọ̀lọpọ̀ ẹja pa títì rẹ̀ kéèyàn kọ̀ fún wọn pa rẹ̀ fún àtọ́lẹ̀ yẹn àti àwọn nǹkan tí ò mú bákan náà kéèyàn tó sàlàyé fóònù ni wọ́n ti fi kíkẹ́ yẹn pẹ̀lú àti ọlọ́run ọmọ àná tí ò ní lójorójú tí ò ní ní àná òṣèlú. ìwà àtọ́lẹ̀ tó àti àkóò àlejò ọ̀sálàtò ọ̀sálàmù alánàbíyìnà ni wọ́n fi bá wọn mọ́ wọn. ọlọ́wọ́n bá sùpáàlù ikú adúlé eléyìí ìtọ́jú bá kọ̀rọ̀ ayọ̀ ọgọ́rùn kan àti méjì lé ní ọgbọ̀n àti mẹ́tàlélọ́gbọ̀n. ọlọ́wọ́n wọ́n sọ níta níbẹ̀rọ yìí mọ̀gàdì ìwọ̀ yàgò. àdéhùn ẹ̀rí Ibrahim àlejò ọ̀sálàtò ọ̀sálàmù àtọ́mọ́lẹ̀ yàgò ìkíni kìtì wọ́n sàtọ́lẹ̀ fáwọn ọmọ wọn. kí ẹ̀yin ọmọ mi inna Allah astafa lakum ad-din ọlọ́run ọba ti tẹ́sí bẹ́ẹ̀ sàlẹ́sà fún yín ti ṣe islam ìjúwọ́jú tẹ́lẹ̀ fọlọ́run ọba tí ò ní lẹ́kọ́nú wọ́lá ẹ̀mú nàìjíríà mùsùlùmọ́ọ̀nù ẹ̀kú gbọ́dọ̀ kó láyé àti kẹ́ ìjúwọ́jú tẹ́lẹ̀ fọlọ́run ọba ọlọ́run ọba sùhánù wọn ni àwọn tó tún ṣùhàdá abẹ́yìí wà bẹ́ẹ̀ ni yìí ni àbọ̀rọ̀ yà àlejò sọláàtọ̀ sọláàtọ̀ ẹ̀ tọ́pẹ̀ ní ìsirahìn ìdìbò ẹlẹ́gbẹ́ ní nígbà tí ń sọ fáwọn ọmọ rẹ̀ ibi máa ń da àbúrò náà ní ìsirahìn ilẹ̀ bá ti mọ́ bá lọ́dọ́ ọ̀rọ̀ náà àbúrò ìlà àkà àwọn ẹ̀fà ẹ̀rí fáwọn Yorùbá máa ń sọ wọ́n ní ọmọ òkè ń fẹ́ ìpínlẹ̀ ìyá rẹ̀ tó ti sọ́dá gbòòsì ti àwọn náà àbúrò ìlà àkà wọ́n ní ìbọn náà ni wọn lè rí wọn ìlà àbá ọlá àwọn bàbá rẹ láàmà sí ẹni bàrà ní ìyẹn bàbá rẹ bàbá bàbá rẹ ti di ìbàrà ní wọn ìsmáyìn àti ìsmáyìn lónà wọn ìsmáà àti ọlọ́run ẹyọ làwọn ti wọ́n ti tẹ́lẹ̀ o. àdéhùn àbúlé fún àwọn rọ́ọ̀dì ọlọ́run dára àlùmọ́ wọ́n tún wọ́n lọ́wọ́ báyìí wípé àtẹ̀lé sọ́wọ́ àrùsọ́lá ń sọ pé àdìgbò ọ̀sọ́pọ̀lọ̀ ní mùsùlùmí tí wọ́n máa lo ooru méjì tó fi ní ìjọba yẹn kó sàkọọ́lẹ̀ ń pa rẹ̀ mú tó ń da jù ní sàkọọ́lẹ̀ yẹn kú àlàkọọ́lẹ̀ nínú ìyẹn nìyẹn. afáwọn àtúlẹ̀kùn ọ̀rọ̀ rọ́ọ̀dì ọlọ́run dára àlùmọ́ wọ́n ní láti gbà tí wọ́n ti gbọ́rọ̀ yìí lẹ́nu òjijì ọlọ́run kọjá lórí mi àti káàkiri ọ̀lẹ́ mi. قوة علومي أقول قولي هذا استجمعك لي ولكم ولله المسلمين في مشارق الأرض ومغاربها من كل ذنب وخطيئة استغفروه وتوبوا إليه إنه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 nínú ìpalẹ̀mọ́déwú ẹgbẹ̀rún ọlọ́run bẹ̀rẹ̀ yẹn lóṣù ọlọ́run ọ̀rà ìṣẹ̀rìṣù ìlọ àní ìpalẹ̀mọ́déwú ìtọ́wò gbàgbẹ́sàtọ̀ pẹ̀lú olójú àgbáyé tó ti kọ́ mọ́ ẹ̀rí ọlọ́run ọ̀rà ìṣẹ̀rà tó bẹ̀yà ẹ̀yọ́lẹ́dẹ́ náà ẹ̀mọ̀ tó kúrú ìlọ́ ní ìrònú tó wà dàgbọ́ mọ́ yẹn yẹn. Bẹ́ẹ̀ni, tẹ́lá ti bẹ́ẹ̀ ọlọ́run ọ̀pá àti ṣèyí rẹ̀. Afáwọn ọ̀gbìn Mọ̀sán ni rọ̀jò ọlọ́run àti wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run lọ́wọ́ àtẹ ìmùmínà sáré ẹni tó bá tó bá ń bí ẹsẹ̀ pálapàla tó wà lọ́wọ́ ẹ̀ kámọ̀ ọ̀la àtọ́kẹ́lá nígbà tó ti wá kúrò ní ìrẹsì ẹni pé kọ̀ fẹsẹ̀ rẹ̀ mọ́nà. Èyí wà tó ní ìgbà ìjà rọ̀ ìmọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n nínú hadith abi dhar al-ghifari radiyallahu ta'ala anhu wọ́n ní òbítí ọlọ́run tó máa ń sọ́lá ń sọ yìí pé man ahsana mimma baqiya ó fìrọ̀ ọlọ́run máa bá dọ̀. ẹni tó bá lè ṣe rere níbi ohun tó kù fún nínú ohun tí ń lò lọ́rọ̀. ọlọ́run tẹ̀sí máa borí gbogbo ohun tó ti ṣe lẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run àkúrẹ́. wọ́n máa ní àṣà àti ìmọ̀ bákì. ẹ bá ń ṣe bí pẹ̀lú tó fún lọ́jọ́ orí nílò yìí ó fi dàbí mọ̀ mọ́tọ́ ọmọ ọba gíga. gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sí máa fi bí omi ti tún ṣe lọ́wọ́ náà wà fi bí. eléyà ni mọ́mọ́ sọ̀rọ̀ àwọn ọmọ ìgbé jáde tó ẹ̀lẹ́mọ̀ ìjẹ́kù ìtẹ̀lẹ́ o. ayọ̀ mùsùlùmí náà ìlà àdàlá ẹ̀yẹ mùsùlùmí ọlọ́run ọba. ìtẹ̀kùlọ́ ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba wọ́n ti tẹ̀ ìpayà nípa àti ọlọ́run. Sílẹ̀ rí bá jẹ́ bí ìyàjà, òun tí ó gbé yẹn lórí bí èèyàn máa fi ìtẹ̀lé jẹ́ bí ìyàjà, òun ló jáde pé jẹ́ àárọ̀, èèyàn lè sinẹ̀ sí. Sílẹ̀ rí jẹ́ bí òun ni yóò fi yára máa fi dáadáa ní Adébí sọ̀rọ̀ lọ́wọ́ jalla wa ala wọ́n ní wàá ìsà di mo fi òkú èmi ọlọ́run ọba mo fi kúra. la ajma'u ala abdi khawfayni wa amnayn mi ní kó payà méjì jọ fẹ́rù mi lẹ́ẹ̀kan náà ìfọ̀kànbalẹ̀ méjì mi dẹ̀ ní kó jọ fún mi lẹ́ẹ̀kan náà yóò fara bọ́ sáré. ìdá káfà ni mi dúníyà tẹ́rù mi bá páyè ní ọlọ́run láyé àmọ́ nínú yawmal qiyamah máa fi ẹni yẹn lọ́kàn balẹ̀ àfúnni mọ́kàn balẹ̀ lọ́dọ̀ náà fi yà. wà ìlà àmìnà ni èmi dúníà tó bá mọ́kàn balẹ̀ pé kò ní bíyà ó wá bá balabala lọ láyé. kàkà fúnukù yẹn wọn ti yà ẹrù jẹjẹ ní ìdààmú ẹni ẹjọ́ mi dà sí yà. ayọ̀ ẹ̀ mùsùlùmí ní àyíká àdàlá ẹ̀yẹ ń sọ ọ́ wa. ìsàìtò lè mọ́ adé ẹ̀ palẹ̀ mọ́ ẹ̀lú máa dábàá dáadáa sọ́lọ̀ kó lè yẹn ti dábàá dáadáa sọ́lọ̀ òun ni kéèyàn gbogbo àlùkáwà ní tí ọba dẹ́dà sí ìgbé ẹni yóò lọ sí ìtẹ̀lé lọ bá aláàtàbára kan sàárà yóò rí bẹ́ẹ̀ gbogbo lérí ọba tó ń lérí ìyà gbogbo ẹni yóò lọ bá ìyá padọ́dọ̀ wọn ọlọ́wọ́ ọba yóò níyà ìdábàá dáadáa kéèyàn gbà pé ó ti rí bẹ́ẹ̀ náà nìyà gbé àbí yóò rí bẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ̀rí àfáà jáde ìbìnà àbdùlá rọ́dí ọlọ́run lọ́la àṣù ó ní mọ́gbà nẹ́bí sọ̀rọ̀ àlùfọ́lá okùn jọ mẹ́ta tí ó kú láyé ní sọ wípé láyẹ̀wò tó láyẹ̀wò tẹ́tẹ́ àhádùkù ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ kú أيها المسلمون عباد الله احرصوا على هذه الأمور gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa fún wa dáàbí palẹ̀mọ́lẹ̀ ní ẹ̀jẹ̀ àtúntò kòkòrò lórí ẹ̀ wọ́n lè àtẹ̀kùnú mínà lọ́kọ̀ọ́fìlì ẹ̀ má ti ká wà nínú onígbàgbéra nítorí pé ikú ìyá ìtìlì tẹ̀lé ẹ̀ ìyá ìtìlì tẹ̀lé alẹ́ ájẹ́lì ikú sì sásìkò kárí tó bá ti tó ìyàwó kú gbọ́dọ̀ ọkọ̀ ọkọ̀ láyé bàbá ń ìyá ń àgbàlagbà ọlọ ọmọ kékeré ọlọ àbọrọ ọlọ tálákà ni ọlọ ẹni tó mọ̀rọ̀ ọmọ tí wọ́n ti dáre lé bá sọ̀rọ̀ pọ̀tẹ́ tí ó mọ̀rọ̀ mọ́ wọ́n sọ ní orúkú láyé àtúntò pé wọ́n fi lọ́rọ̀ ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ ni òkùtù ní rí sọ kódà olóṣèlú àtẹnudíjẹ àbíyẹwò ẹnìyẹn pẹrẹ ọmọ ẹni tí wọ́n jọba lé lórí òkú kódà àbóòkú àtọmọkéwò ìyẹn lọ́kọ̀ọ́ àbọ́gọ̀ yọ lọ òmìnira lọ kékeré ọlọ ẹ̀sìn sóòótọ́ àtọ̀pàrọ̀ gbogbo wọn náà wọ́n lọ àtàlágbára àtọ̀lẹ́ kálukú yọ̀ lọ ẹ̀sìn jẹ̀yẹ̀ níyà àtẹ̀tọ́ ń jẹ níyà gbogbo náà wọ́n lọ olùdé dọ́gba àtàlámòsí ní ọ̀lọ́ kódà dọ́kítọ̀ sí tọ́jú ìyàtọ̀ ẹ̀sán tó gbogbo náà wọ́n lọ. Wọ́n rán àgbàdo kiri àwọn olóṣèlú ń wò ní ọjọ́ sábẹ̀ bí ọ̀la. Ọlọ́run ló ti mẹ́ sí ọjà àdìgbò yẹn. Ẹ òun náà ni asùsàrò òun lè mọ òun ti kà ẹni tí bá ń rántí kújù ni o òun lẹnu pé kó sì ṣe dáadáa fún ọ ti bẹlẹ yìí tí wọn palẹ̀ mọ́ lẹni kúlẹ ní kẹlẹkẹkẹyà àwọn tó ní wọn gbé nìyẹn o torí bẹ́ẹ̀ ẹgbìyànjú ẹ̀yin náà wà nù wọn wọn fapá ní ọlọ́run káníyà ọlọ́run bèbè àti gbogbo àgbègbè yẹn ọlọ́run báyìí àmàlà máa fi lẹbẹ wọn وسعي مع شواهده وسعي مع سوائبه عز جابه وجل ثناؤه ولا إله إلا أنت قوموا إلى صلاتكم رحمكم الله تعالى الله أكبر الله أكبر أشهد أن لا إله